ayé ẹ má rò ní o tọ́lá ní ẹ̀rọ ohun tá a bá jẹ lónìí máa tán tọ́lá lọ́dẹ̀ kù tá a fẹ́ jẹ ẹ má jẹ ká fọwọ́ tá a fẹ́ jẹ lónìí o ohun tá a fẹ́ jẹ lọ́la jẹ. ayé ẹ má rò ní o tọ́lá ní ẹ̀rọ ohun tá a bá jẹ lónìí máa tán tọ́lá lọ́dẹ̀ kù tá a fẹ́ jẹ ẹ má jẹ́ ká fọ ohun tá a fẹ́ jẹ lónìí ohun tá a fẹ́ jẹ lọ́la jẹ. ẹ̀gbọ́n ìyá mi ni kò lè ṣe mí àbúrò bàbá mi kò lè pa mí ṣọ́ra rẹ̀ ayé tá a wà yìí o ò gbà jẹ́jẹ́. ayé má ní o tọ́lá ní èrò ohun àbájẹ́ òní pa àtàn sọlá ló jẹ tá a fẹ́ jẹ ẹ má jẹ káfọ tá a fẹ́ jẹ lónìí o tá a jẹ lọ́la jẹ. kí ló tó ń ṣe ẹ́ tó gbá yẹ̀rù tó wà kọ́rí ìwọ nìkan ṣoṣo ní gbogbo ayé kó ṣáàtì jẹ tìrẹ ronú rẹ ṣó rántí pé bàbá bàbá rẹ ayé márùtò ní o sọlá ní ẹ̀rọ ohun tá a bá jẹ lónìí máa tán sọlá ló dẹkùn tá a fẹ́ jẹ ẹ má jẹ káfọ ohun tá a fẹ́ jẹ lónìí o ohun tá a fẹ́ jẹ lọ́la jẹ. ẹ jẹ́ àrántí pé àwa náà bímọ tí wàá wá kò bá dá láyé. Another one we give to Matipada State. Àṣẹ tó bá rí ẹ̀yìn ló ṣe rí. Very low. Many feel wọ́n ṣọ́ pé tó fẹ́ bá yòrò máa rẹ̀. Of course, tó ń lọ́wọ́ mi ò sí. Olóòfẹ́ ilé ìgbọ́dọ̀ bẹ̀rẹ̀ tó mọ̀ pé ọkọ̀ ẹ̀ mọ̀ ìgbọ̀n. sórí lára àwọn kọ́sítọ́mà àwọn àkàmà ni wọ́n fún wọn ní problem. nítorí wọ́n fi lè gbé brand jáde kan tàbí màdìṣà ẹ̀wọ̀n ẹni ìkọlá rẹ̀ jáde wọn náà wò ló mú ẹ̀ wọn ní ẹ̀ wọn ní wọn láti mọ̀lẹ́ ní káwọn jí o. àti wọ́n tàwọn pàtà pàtẹ ìdè gbogbo ẹ̀ washing and set mẹ́lòmí kan. àwọn aláàtì máa sọ fún òun olùkọ́ ní three hundred naira wọn ní wàá. ní ìjà fine. Ọlọ́run ó sùn mí ọ̀hún ọmọ ìwọ ni màmá dẹ́gbẹ́ yẹn pé bíbá yóò ṣe ní tẹ́ ọ̀sẹ̀. mo tẹ̀ máa ní ohun mo ti dá wọn mọ̀ ah, ah. kí ni ìjọba kọ́ni burúkú bá rẹ̀ wọ́n ikú mo fi bá ṣọ́ọ̀kì. <laughs> ah baby <laughs> ẹ káàárọ̀ sáà ẹ káàárọ̀ sáà. Mo wá ẹlẹ́gbẹ̀rẹ́ rẹ̀ ni mo ti ṣe sọ mi. Àwọn tó bá yẹ ẹ̀ ọ̀tọ̀ pẹ́ ìṣọ̀ṣẹ́ ló fẹ́ lọ́ọ̀bì. Ẹgbẹ́ ìyàwó nípa. It makes sense. It makes sense. Tí wàá kí ṣe ìfẹ́ choose. Você ficava. Ah, não! Só tô empunhando Isabela. Rọmọ lámọ bó ṣe ń lọ. Lẹ́mùn ló sọ fún mi pé ọkùnrin ló ní pé eléyìí ló wù fẹ́ onínú oníṣàlẹ̀ ti pín kẹ̀kẹ́. Olùláṣìírí. Ẹyin mo láti sọ fún kọ́sọ́ ó fẹ́ máa fún mi gbogbo credit ẹ̀ pé à stars mo dẹ̀ mú yẹn fine mo ní ọkọ mi gangan lórí ilé kì í ṣe. Ìgbéyàwó bébì. Ṣáà ṣe náà. Yẹ mo ti tàn. Olùláṣìírí. Lélo wa ni ká fún Rihanna gba ìfowó iṣẹ́. Ọmọ ìjẹ́ ṣe dára léyìn, owó tí máa ń tẹ̀mí ṣọ̀kan pé fíìmù mi náà. Lédi bá mi kú. Ẹ ṣe mọ̀, ẹ ṣe mọ̀, ẹ ṣe mọ̀, ọmọ ẹ máa rò kí o. All right. Ẹ ṣe tán, ó dàbọ̀, ẹ ṣe tán. ẹtù ẹtù ọ̀dọ̀ ọ̀rẹ́ mi ó ṣe gan go. Thanks for coming. Yeah. All right. actually meant to be a surprise. You know, so funny. So funny now. What about the car? You know, she surprised me. She surprised me. I'm so crazy. No, yes, I'm so crazy. There's this car thing with the other thing. I just pray. Too much of a good Jimmy, break it down for me now. Just go for me lọ sókè. Don't break down there again. but is not going on? I want to give you a card that they give to us. And the reason is this. They don't bother me. I'm going to go let them. Tó sọ pé ẹ̀ka máa ń dájú ló ń ṣe pẹ̀lú mi ní màkà àti lọ́tún tí ẹ̀ sí fún ẹni lọ́tún. Ah, God, ṣé pé ó máa cars gift birthday gift. Fúlákẹ́ àti fáwọn ọ̀rẹ́ ọjọ́ gbàgbà ètò wa ló ra gift ó máa rẹ̀ ló rà. Ọmọ ti ẹ̀ fẹ́. Seriously? Ṣégun, bí tẹ ṣe tọ́jú ọ̀rẹ́ mi, mo sọ fún mi kó má tún Àmì o. Èmi ló ń ṣe orí ọkùnrin wọn ló ń pè mí. Ah, ah ó lè sọ̀rọ̀ báyìí adátèmi ò lójú méjì ojú kan ládàtèmi ní. ìlú lójú méjì ọlọ́kùnrin òpè fólì tó ń gbọ́ ọ̀ṣọ́kùnrin ah, ṣé fólì òpè lásìkò. ọ̀gá mi ni fólì náà. ẹ mi ní kò sọ́gà ẹ̀ ah, ah. ó ń pè é níbi àbíyá àtẹlẹ́kùn. cheese. Oh. Tell me he knows that already. ọmọ yẹn tẹ́lẹ̀ àwọn ọmọ ṣe kí ni ah, ah, ọmọ eh. sign a man ah, wọn ni. Hmm? ẹjọ́ ń rọrùn bíi jealous. ojú ojú ló bá jẹ. mi ò ní mi àgàn tí mo ní rẹ̀ jọ. orí eh. pẹpẹ pa. mi gbọ́ bẹ́ẹ̀ jẹun ọ̀rẹ́ mi gbọ́ jọ kí ló máa jẹ bàtà jọ. mo bọ̀ ọ̀ya. lórí kí ni ẹ ṣe ẹ dìde. wọ́n jogún kọ́ ẹ̀. mi ò jogún. Dọ́lá fọlá sí o orí pé ayé nu jẹ ju àjọ. àbí mo wà ní ọkọ mi tó ń ṣe bó ṣe wù. ẹnu jẹ ju àjọ o. ẹni kọ́ni pẹ̀lú mi ṣe mi. wọ́n lè ti láyé kan ló wà pàyé òní bá jù. ọmọlá ọmọlá ọmọ máa wá sí mi lọ́kàn. kí ni máa ń kí ni kò pé ikú nìkan ló lè yà wá. lágbára náà ikú wà lẹ́tí ìyá ń sìn ó sì máa dàgbà tí gbogbo yín wà báyìí máa ká. sori tí a bá ti yọwọ́ ìyá fatai tó jẹ́ pòun ló bí o ìwọ ọ̀rọ̀ mọ́ náà ìyàwó mi ló tún kú mi lè sí. I love you so much. I love you too. I love you too. I love you too. Romola. I know. I know. Mo ṣe sọ kí ni kan fún Rọmọlá kí ni mo dẹ̀ fẹ́ kọ́ ọmọ dání sórí ibi tó ti máa ń ṣerun yẹn ìyẹn ọ̀dọ̀ rihanna àti ọmọbìnrin yẹn gbọ́dọ̀. yeah of course. ní gbogbo ìgbà tó bá ṣerun fún ẹ tí n bá rí ẹ báyìí tí n bá wù ẹ lẹ́ẹ̀kan mo tún máa tún ẹ wò ni. of course òun tẹ òun nìyẹn lọ́wọ́ náà ó good. àwọn ọmọ tó kù ṣe é jẹ́ ká pa owó mọ́. kí ló ṣe fún ẹ tí ó ṣe ìmọ̀. kò sí nǹkan kan níbi iṣẹ́ mi eré abẹ ẹnì kan tí mo mọ̀ ṣẹ̀ṣẹ̀ ní dásálọ̀ lẹ́ńbẹ̀. wọ́n á nìyẹn sọ fún ìyàwó mi pé kíyàwó mi jọ kó patronize àwọn back to problem ọkọ mi ọkọ ló orí àyà nǹkan tó bá ti sọ ni your wish is my command no problem ma patronize wọn. o ṣú ẹ bó àkókò mi lé. méjì lé mi nà ọ́ ẹ̀ kì í tó very love ọkọ ẹ̀yẹn fọ́ ni ṣá kí ni reason tọ́fin kó má lọ ṣe lọ́dọ̀ Rihanna. no ó kàn ní dàpọ̀ pé change owó àbí. torí Rihanna sọ fún mi ó níyà ó ti pẹ́ tóun rí ẹ nǹkan torí ẹ̀ mo ṣe ní kí n béèrè. no no no no nǹkan tó ṣẹlẹ̀ ni pé àwọn kan bí abẹ́ ọ̀rẹ́ ẹ̀ṣẹ̀ ìyàwó ẹni náà ṣe wọ́n ṣẹ̀ṣẹ̀ salon ti ẹ̀rí àwọn pèsè tó wá ní kí lọ́ọ́ máa patronize àwọn ọ̀ṣun náà ọ̀rẹ́ mi ti sùn ó ti jókòó lé tó bá dẹ̀ jókòó tó rẹpẹtẹ jù ó máa nàgẹ́ ó máa fi lanú lẹ̀ ni ọkùnrin ló sọ̀rọ̀ wọn ló ṣe kákàrà rẹ̀ nígbà táǹkì bá jábọ́ ee ee hmm, àfàìmọ̀ kọ́ bá ti máa gbé nǹkan gbẹ̀yìn ẹ ah, ọkùnrin ayé òun wù mí rárá ṣé bóbìnrin ló máa sọ pé ó lè tè kí wàá ní tọkùnrin ètò ọkùnrin lórí yìí o tọkùnrin bá ti ń bá kan bọ̀ wọ́n ṣe máa ń ṣe nìyẹn no no no no hold on You don't ń ṣọlá ti sọ. ọkọ mi ti irun olókà ọgàn yẹn kí ni kí ló fẹ́ fi irú ẹ̀ ṣe. Hmm, ṣé pọ́ìntà wájú ẹ̀ kò dúró dáadáa àbọ̀sọ fún ọ́sọ́ fẹ́ pé bátìrì ẹ̀ ti wíìkì tẹ́yìn ẹ̀ ń kọ́ kò wá pọ́ǹ tàbí. ṣé pé ó pọ́sibú bẹ́ẹ̀ pé. ṣé ẹ̀ ń gbọ́rù abọ́kọ̀dá ẹ̀ adúlọ̀ ò ṣe mí rárá ṣó ti gbọ́ sórí ibi tí gbégbé ọkọ ẹ̀yẹn tó ní kó má gbé ibẹ̀ gọ́gọ́ ló má gbé ibi tí tẹ̀tẹ̀ ni kò má tẹ̀ ibẹ̀ ló má tẹ̀ ọkọ̀ wọn ní tẹ̀ lásán fọ́ àtẹ ìyá ló má tẹ̀ ibi tó ti kó má ṣe ẹ̀rọ ló ti má má ṣe wọn. ọ̀rẹ́ mi mo ṣe ní dúpẹ́ ọ̀fẹ́ tó ṣe fún àgbáyé mi o lóhùn ọba ọkọ mi ò lọ síbẹ̀ rárá o àti pé èmi ti wò pé àbáwọn èèyàn ṣe máa ní irú mi tó tún máa máa wò dáa.

你又狂没逼啊！这不能胡说。 ya mutu ba ta da fadi ní ìgbàdo ń jẹ ó máa ní àtàtà kìrìyàn yẹ.

Ayọ̀ Ọ̀dà ìyá àtúntò ẹ ẹ káwọn lọ. Ẹ ti ẹ ti mú mi. Ẹ káwọn lọ. Ẹ gbọ́dọ̀ jẹ lórí mojó. Ògbóni kò dáa o. Nígbà táwa mẹ́tàlá láàmejì lòwúrọ̀ yìí tó sì ṣígbà ẹ kó lọ́wọ́ wa. Táwa la jẹun. Tọ́mọ kò ṣòwò tí wọ́n fún ẹ ní chẹ́ńgì owó ti dẹ̀ fún ẹni change yẹn ó tún di owó change lọ torí pé nfàfà bí mo ṣe ń jẹ wọn ká fi mú jẹ wọn ká fi gbogbo ẹrù jẹ wọn là ògbóni òde yé ọba bí wọ́n ṣe ń pẹja yìí máa fún wa lẹ́jà jẹ mọ́. mi ìwà gba change kankan lọ́wọ́ ẹ̀mí ìgbówó kankan. dá padà á dá padà sórí tó wí yá dá padà ìgbà tá a máa jí láàárọ̀ yìí gbogbo ẹ̀ la mọ̀ pàlà màmúsálà bá jí owó akówó àlọ́ bìkan àjẹun àmú àtijọ́ ní ẹ̀rọ owó akókò sòwò lọ́wọ́ rẹ̀ ìdùnnìjùnú rẹ̀ èmi kẹfìrì mọ̀ rí ẹ̀ díẹ̀díẹ̀ ó ti ṣe kólé ẹ̀ lọ́wọ́ àìsàn ṣe jẹ. ṣe rí ẹ tún já ẹ sí ṣe rí wọn tẹ́ ń wò yìí ó ka yìí jẹ ni ó lè láìkì ìyàwó bàbá yẹn ni bó ṣe. ó ní ìyàwó bàbá yẹn lábẹ́kúta ni. ìwé bàbá mi ti kú tipẹ́ ṣe ten years anniversary tipẹ́tipẹ́. ìyàwó bàbá yín kan ìyàwó mi kì í ṣe ìyàwó bàbá yín tí mo gbé yín lọ jẹun tẹ́ ẹ̀ ń jẹun bí ẹni máa kú láìsàn kọ́bọ̀ ẹ tún wá jẹ ewé lọ́la. ìyàwó ah, bàbá yín ni ìyàwó bàbá yín ni ọlọ́wọ́ ìbálẹ̀ yẹ kí yẹ. ìyàwó bàbá yín ni Imam Shirina Tino. Ina Tino. Eh, Ina Tino fún ojú tó tí ò ní lọ́nà. Thank you.

ni kó jẹ́ pé ọ̀dọ̀ ọmọkùnrin kan kọ́ ló wù ọ́ kó jẹ́ pé o ti fi ọkùnrin kan sílẹ̀ bí òun fẹ́fẹ́ tọkùnrin fẹ́ mi wá láwùjọ. Ọláwálé Àdìsá olówó orí ọkọ Abímbọ́lá ó ti jowú jù oorun kan mi afọkùnrin ọkùnrin ṣé o fẹ́ pa mí ni ṣé wo tí tó fún mi ni tí mo máa lọ́rọ̀ ọkùnrin kan for your own information ọ̀dọ̀ wọn sí ni mo lọ. semana tive que banhos. Depois é Jeremiah. Hum, e se não chama o nome? Tu insiste me do dom a ficar de dono, não sim. O problema é se me de Johnny Moro me iria agora. Sim, sim, sim. nǹkan mi ìfẹ́ stress ẹ̀yìn àlọ́lọ́ lọ́wọ́ ayé ń fi sá ìjì. lọ́dọ̀ ọ̀dọ̀ ilé. síbi tí àjọ lọ́la àtẹ̀jẹ́gíjọ́ ni èrò kò dùn lálá. I love you more. Thank <laughs> you. kálí wọn gbọ́dọ̀ tó yàtọ̀ mi. in fact fine ju gbogbo jàjẹ ìwà lọ. àmì dẹ̀ wá rò ó pé o lè má like ẹ̀ mọ̀kàn fún pé kọ́lọ̀ tuntun wà ní bọ́ọ̀gà sí ni wọ́n ní ah black black ẹ̀rọ máa ní kì all the time ṣé máa like kọ́lọ̀ dùn òyìn báyìí. olùgbòjọ́ kò dàbí Janet Jackson. lọ́dún fine ju Janet Jackson yes lójú tèmi fún àjẹnẹ àjẹnẹ johnson báwo wọn wò bóṣù mọ irun yẹn ọmọ àkọjá bẹ́ẹ̀ lọ àti pé ṣé pé ọlọ́wọ́n bá gan lórí kì í sọ fún ẹ pé ibẹ̀ yẹn tó ṣẹ̀ṣẹ̀ tó dálẹ̀ yẹn ní ìsàlọ̀ yẹn wá wo ṣe tó ṣe mẹ́sìn yàtọ̀ sí ọ̀tún ti ń ṣe lórí àná àti tẹ́lẹ̀tẹ́lẹ̀. àná ah, ilẹ̀ yàtọ̀ ti ṣe o ọ̀dọ̀ rẹ̀ náà mo ti ṣe. ṣe mọ ọ̀dọ̀ àwọn pípọ̀ yẹn ojú tẹ̀ ṣe yomi àti lọ síbẹ̀ kan eventually màá ṣe ìyọjú sí wọn létà ṣá. ńlá àyíké ọkọ mi ládùúgbò yìí ṣe bá ìṣòro tù mí ó ní o má ṣe ń lọ́dọ̀ rihanna àti mọ́ ti dojú tì mí. kèé ewu ni ọ̀rọ̀ ìdójútì ní nǹkan tá à ń sọ yìí náà kí ló dé ṣé ọ̀rọ̀ yàbí mi kí ni big deal mo ní mo sì máa lọ síbi tó ní kí n lọ ìjọba ibẹ̀ yẹn ó jìnnà ju ọ̀dọ̀ Rihanna lọ mo kàn ní kò sáyé ṣe lé má lè má ṣe next thing wọn mi má lọ síbi tó sọ fún mi èwo lọ̀rọ̀ ìdójú ti báyìí ah kí ló dé gan. ó mà dà kí wọn máa tẹ̀lé ń tí a máa gbọ́ sí lẹ́nu. ọ̀rọ̀ ìyá bí mi. mọ́lá n tún mọ̀ nípa Rihanna tó dà má jẹ́ kó mọ̀ báyìí. kí ni kí ni kan náà kí ló lè tó báyìí ẹ́ ọ̀rọ̀ aṣerun aṣerun ṣe wá tán nǹkan tó máa pọ́n gẹ́gẹ́gẹ́gẹ́ kí ló ṣẹlẹ̀ sórí yàrá tó wọ yẹn ìdí tí mi fi fẹ́ jẹ́ kí o lọ ṣerun ní ọ̀dọ̀ ẹ̀ e mọ́ fáfani ara ẹni o fáfani ara tèmi náà dẹni tó ní tó bá ti dé bá ẹ e, ó dé bá mi Rihanna ó ń ṣe sí mi. ẹni pé a ti ṣiṣẹ́ gan bíbá ìta. ẹ ò tọ́lẹ̀ ti ṣiṣẹ́ àmọ́ ó take time mo fún gbọ̀ngàn ti parí ẹ̀ mi ì lè wait láti kó sínú lẹ́yìn ọkọ ẹ ká sọ sá. rihanna kí ló wá ṣe ládùúgbò yìí. àdúgbò bíbá ni mò ń gbé ẹ wò ó kódà ibi ẹ̀yìn street lọ́hùn yẹn gan ni mò ń gbé ẹsẹ̀ má bínú kí lẹ wá ṣe ládùúgbò wa. àwa lọ́lọ́run jogún bí ìfún. ìwọ ni o èyí ló ń ṣe orí bàǹtàbàǹtà báyìí fún. bẹ́ẹ̀ kéde wọ́n máa wo gbogbo ìgbà ni mo máa ń kọjá ń bíbá mi mọ̀ pé ẹ̀yin lẹni bí yìí o nǹkan táwọn yorùbá máa ń sọ nìyẹn wọn ní taba sọkò sọjà a máa bára lé ẹni ní ìmọ̀ pé ìyìn lẹni bíi kí wọ́n máa wo gbogbo bàbá ìtìbá ti ń kọjá níbà ni mo máa ń ṣàdúrà fẹ́ni tó ní bíbá pé ah, ọlọ́run á gbé lọ́wọ́ sókè o pé ọlọ́run á kó lè tètè parí bíbá kó lè kó sínú ilé ẹ o ah, ah, láì mọ̀ wípé ẹ̀yin gangan ni mò ń ṣàdúrà yẹn. ọ̀rẹ́ mi tí ó ń bá mi mójútó lélẹ́yìí ẹni tó ń bá mi mójútó lélẹ́yìí ibo ni o ah uncle ẹ kúṣẹ́ takuntakun ọlọ́run àtúbọ̀ máa gbé yín lọ́wọ́ sókè. àmín àmín àṣẹ. ṣẹ́yìn bẹ́ẹ̀ ṣe wá ń lo iṣẹ́ ọpọlọ yẹn láti fi lè ṣe irú nǹkan báyìí tí o gba ayé dẹ̀ ń kọjá tán kan sára sí i ah ọlọ́run àtúbọ̀ máa fún yín níṣẹ́ náà ṣe ẹ ní ṣíṣe nídìí iṣẹ́ yín ehm, ẹ sàtẹ́bà mind ẹ jọ ẹ fún mi ní nọ́mbà yín. nọ́mbà mi ṣé o sì yọnu. oh not at all. o oh eight o. Oh. o oh eight o. two three one four ẹ ṣe gan sa ẹ kọ́ ànáwọ́ sí gbogbo ìgbà ọlọ́run á túbọ̀ máa ràn yín lọ́wọ́. thank you very much sir. mo sáré lọ sí ibi iṣẹ́. ọ̀rẹ́ ìyàwó mi ló máa ń ṣe ìyàwó ìyàwó mi máa ń ṣe ẹ bá mi jára mọ́ ẹ bá mi jára mọ́ mi lè wait láti tún lè ah mi ò wait à ń sọ̀rọ̀ níta ṣùgbọ́n ọ̀rọ̀ àjẹsí. Hello. Hello. Ẹ ká sọ̀tà. Ẹ jọ̀ọ́ ta ló ń sọ̀rọ̀? Rihanna lórúkọ Ah, Rihanna. Rihanna Rihanna. Báwo ni ṣé wọ́n dáadáa ṣe ò sí? Mo wà ókè yẹ kó ẹ má bínú pé mo fi fóònù disturb yín ìyàwó yín ló wá ṣerun lọ́dọ̀ mi then ó wá gbàgbé nǹkan sí ibi báyìí mo wá wò pé ilé tí wọ́n fi stress ara ẹ̀ wá bá mi ní ṣọ́ọ̀bù bí akékeré mo wá fún ní ilé mo wá sọ pé nǹkan yẹn wà very important sí mi. mi wá sílé báyìí bóyá kí n wá rò pé tí wàá ti mú láti ibi tó lò because ó travel out of Lagos ni so a lè yà a jẹ mú nǹkan ṣíṣú. bí a kì í sáré mu wá fún ó pọ́sibú kó jẹ́ pé lára nǹkan tó fẹ́ lò níbi tó jáde lọ yẹn ni tó wá rògbò bóyá ilé ló wà kó má ṣe mọ̀ ẹ jẹ́ kí n sáré máa mú bọ̀. mo fẹ́ mú wálé. thanks so much. very nice Yeah. Uncle Benga, ẹ ká sọ̀tà. Ayana. Ṣé wàá fò? Báwo ni so fast? Ṣé wàá fò? So fast. Wọ́n ṣe tètè hurry up ní kí n lè meet up. Mo rò pé bí ábí ìrọ̀lẹ́ ló máa meet up ni. Ẹ wo, èmi náà ni mo dé. Báwo ni ṣe wàá fò? Mo tún sọ pé ìyàwó mi ń gbàgbọ́ sọ̀rọ̀ ẹ̀dá ẹ wù wọn kò gbẹ̀ngà èmi ò ṣe gbàgbé ọ̀rẹ́ rẹ̀ ṣé èmi tẹ̀ ń rí ẹrù kan níbẹ̀ ṣe ń wò mí ẹrù tó ń já ẹrù láyà ẹrù tó mú ẹrù pa ẹrù tó gbẹ́rù mi ṣé bí mo ṣe wà mo wá já yín ni ṣùgbọ́n mi ní fẹ́ káyà yín jà. Rihanat ṣe ìjọ lójú. ẹ kò gbẹ̀ngà ó yọ kó ti yé ojú ẹ ṣé ìyí gẹ́gẹ́ bí ọmọ kékeré gbogbo múra mi ni àti gbogbo páàsì mi gẹ́gẹ́ ti mọ̀ pé. Ah, ah, ah, <laughs> jọ̀wọ́ obìnrin náà má jẹ́ kó máa dà nípa tí mò ń lálà. ṣé bó o sọ fún mi pé ìyàwó mi gbàgbé kò sí ṣọ́ọ̀bù ẹ̀ ó lè wá fẹ́ mú wá fún mi nísìnyí bó ṣe dé nísìnyí ọgbọ́n tó ń ṣe ọ̀tọ̀ ni. tọ́gbọ́n gbogbo ìlú ẹ má jẹ́ ká làágùn jẹun ṣe rí sports tèmi àti jọ wà yìí opportunity in general, láàrin àti because ìyàwó yóò sọ pé ẹni kọ́ra ṣe nǹkan tí èmi fẹ́ wọn nǹkan understanding guy ni ẹ tó bá dẹ̀ ti rojú yẹn àti mọ̀ pé nǹkan wọn mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ níbi so ẹ jẹ́ ká kọ̀ rọra wọlé ká lè ṣe nǹkan tá a fẹ́ ṣe kí ló fẹ́ náà wá kò lè take one anything ẹ jẹ́ ká wọlé lọ. ní ìṣòro ọkùnrin bẹ́ẹ̀ ó ti ah má ṣe bẹ́ẹ̀ ó ti ó disappoint mi gan-an ó disappoint mi owó tó sọ pé wọ́n ọ̀rẹ́ ìyàwó tó jẹ́ kó dùn ènìyàwó mi ti máa ń ṣe o kó wá jẹ́ pé kí n máa tẹ̀lé ẹ kódà ní ìṣèlú ọkùnrin bẹ́ẹ̀ yẹn o kò lè ápùnù kò lè ṣẹlẹ̀ o. bàbá jó pàtó ní kí n fún ẹ nọ́mbà ni ara fún mi owó gbé nọ́mbà ẹni tí ló lè ṣẹlẹ̀ ó lọ rí assistance mi ọ̀rẹ́ tẹ̀ wá àánú nù palọ̀. mo dá iṣu ló lómi wá sí báyìí ọlọ́run gbọ́ iṣu yìí tí ó bá ṣe tèṣu ní kí mo tó wá ṣe lọ́dọ̀ yín nígbà tí mo déwájú yín báyìí iye mi kàn sọ ni pé kí ni mo wá ṣe ní bíbá ẹ mo wá fẹ́ bẹyìn torí Ọlọ́run ṣé ibi ìsọpẹ mi ò jáde kúrò nílé àmọ́ ẹ mi bò ó ẹ mi bò àṣírí yìí ẹ má sọ fọrẹ mi o ẹ má sọ fọrẹ mi pé mo wá síbi ètò torí tọrọ ẹ má dàrí mi àtọrẹ mi rú o ẹ wò mo tọ́ nísìnyí pé nílé ayé mi ti máa fi kú irú nǹkan báyìí tún ní ṣẹlẹ̀ láàrin mi àti yín mọ́ mo kàn ní kí wá dọ́gbàgbọ́ ẹ ò ti yé mi. ẹ̀gbọ́n ṣe ti rí ọ̀rọ̀ tí ẹ sọ yìí etí ọ̀gẹ̀dẹ̀ ni kò tó nǹkan tẹ́ máa yàda sí i arábìnrin tẹ́ ẹ sọ yìí ẹ̀ẹ́dẹ̀sà ìyàwó yín ni ó dẹ̀ gbé súnmọ́ mú nìyẹn ẹ̀yìn yẹn ká help ẹ ní ah, ah, kò sí kankan bẹ́ẹ̀ ayé ṣerú ẹ ah, mélòó mélòó. mi ì lè help ẹ o mi ì lè owó ṣe fún un àti pé gbogbo ṣìnà tí wọn máa ṣe láyé yìí èèyàn gbọ́dọ̀ jẹ́ kó jẹ́ pé ṣìnà tí o ṣe pé ohun tó súnmọ́lé sórí tó bá ti súnmọ́lé yẹn ewu wà ń bẹ́ o tó tún jẹ́ pé ibi tí ìyàwó mi tó ti ń ṣe ọ̀run ó ti o má jẹ́ kí n ṣe bẹ́ẹ̀ má jẹ́ n wọ́n ṣe fún o àti pé o mọ̀ ẹ́ pé mi lè ṣerú ìlú bẹ́ẹ̀ yẹn mọ́ mo ti jẹ́ gbogbo ayé ẹ̀ sẹ́yìn bí ṣe wà ayé sẹ́yìn ó yẹ kó a rí yàn as a responsible person. ẹ̀gbọ́n ẹ jẹ́ kí n jẹ́ kékeré kan yẹ yìí ṣe ti rí gbogbo ọkùnrin tọ́lọ̀ bá ti dá pé tó dúró re tó lẹ́wà obìnrin máa pọ̀ bó ṣe wà yín bó ṣe rí yín oko yín jẹ ni ẹ̀yin náà ẹ̀gbọ́n mu kò sí big deal bẹ́ẹ̀ mélòó mélòó ọmọ táwa náà ti pàjẹ́ lórí títì àwọn ajágbàdẹ̀ sí ń bọ̀ lẹ́yìn yín gan kò sí nǹkan bẹ́ẹ̀ kò lè kò lè lẹ́yìn ah! kò balẹ̀. ní ilé wo ṣe fún ọ ẹni wo ṣe fún ọ ilé wo ṣe fún ọ. Ah, ok tó bá rí bẹ́ẹ̀ nǹkan jẹ́ kí n máa ṣe ń sìn ni pé ẹ máa make sure pé ìyàwó yín kò lọ sí ṣọ́ọ̀pù ẹ̀ lọ ṣerun mọ́ because tí ìyàwó yín bá ń kọ́ntínú àti máa lọ ṣèrun ní ọ̀dọ̀ ẹ̀ ó máa máa rí àwọ̀ ìtọ́jú yín lára ìyàwó yín kò dẹ̀ sí obìnrin tó bá ń rí irú nǹkan bẹ́ẹ̀ yẹn tí òun náà ní fẹ́ jẹ irú àǹfààní bẹ́ẹ̀ then tí obìnrin bá love èèyàn tó ní fílẹ̀ fún yàn kò sí nǹkan tí obìnrin náà lè ṣe. ara tí mo sọ ni pé ewu wà mẹ ewu wà bẹ́ẹ̀ ti gbọ́ bí ìnáwó ṣe fún jọ ṣe mo kó ìyẹn lórí burúkú ọmọ yẹn ah ìyẹn olóòórùn yẹn ọmọ òṣìdá local rat idiot ah àgbà lẹ́nu màá jẹ́ kó yẹ pé wọn ò lè bá èmi du ọkọ ok. ẹ wò mo fẹ́ jáde lọ ní ìsìn ẹ ó ní lédi kan tó wá ra Brazilian hair lọ́wọ́ mi tó bá ti kówó yẹn wá ẹ jọba mi gbà sọwọ́ṣẹ́ sígbọ́ mi mi ìfẹ́ gbọ́ torí pé ẹ̀ fún wíkà gbà lọ́wọ́ lọ́wọ́ ènìyàn tẹ́lẹ̀tẹ́lẹ̀ lè ṣe gbà o. ń gbọ́ ìwọ kí ni gbogbo rọ́bìsì kí gbọ́ yẹn náà ọlọ́run aláìkàlà òtún bẹ́ẹ̀ ó tún bẹ́ẹ̀ àwọn tó jẹ́ ìyàrá ìjà ẹ̀ gan tó bá bá mi tíra ẹ̀ wò wọ́n á jábọ̀ wọ́n á padà rí mi. ó ó ọkọ mi ò ní sọ fún mi ọkọ tèmi ò kì í ṣorí ìranu ó ṣe ọkọ oṣù tẹ́ pé tó bá ní ìyàwó lé àti wọn lọ fẹ́ àti pa ní àlè títa ọkọ mi ò kì í yan àlè ńgbọ́ olóńtọ́ láti sẹ̀díìsì ọkọ mi ìgbọ́ ọlọ́run ké owówó obi tí obì lò ó tó bẹ́ẹ̀ ìgbà tó tẹ̀ ti gbẹ́ kínní ìkàlẹ̀ wọ́n ti mọ̀ pé olóṣogbo ṣe ń bẹ̀. kí ló ń lọ òṣì. ọkọ ojúṣe ọmọ tí wọ́n gbà. àwọn bákọ́bákọ́ ọ̀dọ́ kan àṣà máa bẹ̀ wọlé. tí ẹ̀rí sùúrù ọ̀rẹ́ mi náà ṣé tó pé mo wá sí ṣọ́ọ̀bẹ̀ ẹ́ o ti fi pé tanu bá jẹ tanu bá jẹ fún ẹ́ ṣé bẹ́ẹ̀ tó wá ṣọ́ọ̀bẹ̀ o ti fi pé o lè ṣùgbọ́n tó ń wọ tẹ́gbọ́n ti mú ẹ máa ṣe máa ṣe one thousand máa fẹ́ five thousand naira excuse me if you try that rubbish with me again next time tó bá ti bá mi try o I swear to God wọ́n á gbé òkú ẹ̀ mi mo ti fẹ́ fẹ́ wọ́n ní ilé ilé àbúrò ìbú àbúrò ìbú sọtiri wọ sáàbù mo fún ẹyẹ ṣé bí ọ̀sẹ̀ bí ọ̀sẹ̀ ló ṣì fọ sórí the next time tí máa tún rí pé o ṣe pálapàla débi ọkọ mi lásán i swear to god mo mo promise ẹlẹ́ni pé òkú ẹ̀ lọ́ máa gbé ọ̀rẹ́ ẹ̀ mi o ah! lè tọ́wọ́ gẹ́ ìná pẹ̀lú bí mo ṣe finú tọ́ eh, ẹ bá ṣe ní one thousand máa fún ẹ five thousand ìyẹn ló rọjú mọ́ ẹ ọkọ mi olóyè mi wo o mi try ẹ o tó bá ti ń gba ọkọ lọ́kọ tipẹ́ ọkọ tèmi o kò lẹ́nu o lè try ẹ tó try ẹ wo wàá dantan use dance. wọ́n ti sọ pé kàtẹ́ẹ̀lì ló ṣì wọ́n ti ní kàtẹ́ẹ̀lì ọ̀rẹ́ ti rẹ̀ kábàárì burúkú láyé máa máa jẹ́ ni irúfọ́ gbòǹgbòǹ wọn bá ṣe rí. ọ̀dọ́ kan wọ́n ti ẹ̀yìn túrú. èyí máa ń lọ́ọ̀bù mọ́ra gbogbo nǹkan ni ewé ní fúra pàpà. ọ̀sẹ̀ ọ̀nà òkú ẹ̀jẹ̀ sí tó máa ṣe é ṣọ́dá tó lè mọ fáìtò mi wó lóorun yìí. orí burúkú ọ̀rọ̀ ọgbọ́kọ mi. bẹ́ẹ̀ àti ṣe rí àwọn nǹkan kan ó máa ń wá fún mi kì í sí ìzà pé ẹ mọ̀ pé chip wọ́n ti marry then marriage wọn yẹn kẹrẹ ni kì í ṣe pé bóyá ìyàwó kan ìyàwó méjì ni then ẹ sì tún ní mind láti lè lọ sọ wípé ẹ fẹ́ fẹ́ ru ọkùnrin bẹ́ẹ̀ yẹn ṣé mọ̀ ọkùnrin yìí tún balẹ̀ síbẹ̀ no àti as a matter of fact ṣé rí àwọn èèyàn tó máa ń sọ fún mi pé àwọn fẹ́ ọkùnrin tó ti níyàwó méjì àbí nǹkan mọ́ wọn bíi pé wọ́n waste time ara wọn ni because mi ò really understand bóyá kẹ́ tọ̀mọ́lẹ̀ fún mi bóyá wọn yé mi dáadáa bí rihanna kò yẹ ẹni ìmáwá lè ṣe kò sára sí mi gbogbo ara ni mo rí dáadé so lọ́wọ́ ìyàwó méjèèjì yẹn atẹ́gùn báyìí ni wọ́n máa fẹ́ wọn dànù báyìí ẹ̀ àǹtí ṣe rí ọ̀rọ̀ yín náà tó ti yé mi ìmọ̀ pé mi mo ṣe wà ní o use my gbúrú àwọn nǹkan báyìí ẹ bóyá kẹ́ ẹ tọ̀ mọ́lẹ̀ dáadáa fún mi as in kí ni nǹkan tẹ́ ń try láti sọ gbogbo nǹkan. o mọ̀ mí ká ló mọ̀ mí ni ò ní sọ bẹ́ẹ̀ yẹn gbogbo àánú mo lè dá bó ṣe wà yẹn máa jáwé fún mi. àǹtí irú ewé wo wọ́n wọlé fẹ́ jáde. ewé jókòó jẹ́ ni remote control obey the last order. àǹtí ẹ má yẹ kó gbọ́dọ̀ ní èyí jẹ́ ojú jẹ́ fún wọn remote control. gbogbo ni wàá ti fẹ́ tí èyí tíra ìpínlẹ̀ èyí tí mo sọ fún ẹ àwa ò lè tán get sorry àwa ni the best thing nínú ayé mi ò tí ì get kankan sọ fún ẹ àwa la mọ ìtọ́jú ẹ àwa la mọ àsìkò tó yẹ kó wẹ àsìkò tó yẹ kó yẹ kó tí yẹ màá pín yẹn lásìkò màá fún ẹ text message lásìkò tó ti yẹ. ṣé kìí ṣe pé ìtàn mi ṣáà èmi tán ẹ mi ì lè tán ẹ. ṣé máa sọ fún mi pé ẹlẹ́ni tẹ́ ń fẹ́ ni. lémi àmọ́ fẹ́ o ti lóbìnrin pẹ̀lú mi léni mi ì lẹ́yìn kankan tí mi fẹ́. àríkẹ́ ń kọ́. àríkẹ́ ò ní iná. àríkẹ́ alámàlà. èmi ní sáré kẹ́ àgbà kámọ́là orí burúkú ìbáyé mi jẹ́ ìwọ náà ti gbọ́ àbí torí ìgangan mo ṣe ń tà àti avoid ọ̀wọ̀n yẹn olórí burúkú lọ́wọ́ yẹn ìwò lè fa àríkẹ́ irú àríkẹ́ sì ń sọ bó ti ń ṣẹ̀mí aláyọ̀ tí ń disgrace mi. Ah, nígbà tó bá wù kí èmi máa fẹ́ ọmọ alámàlà ọmọ alámàlà sí èmi ah, ah, mi lè fọmọ alámàlà ó kò tira ìsinmi lọ́rùn mi àti pé kí ẹ sọ àṣírí kan fún ẹ lórí ọ̀rọ̀ àríkẹ́ olóore lásán làríkẹ́ jẹ́ fún mi kó lè máa wo nígbà mi àgbóúnjẹ wa èrè ẹ̀yìn jẹ́ a máa ti sinmi lọ́rùn tá a bá tún wá dìde lọ jẹ́ ń bẹ̀ tó ti yẹ a máa fóúnjẹ bẹ̀ mí a máa fóúnjẹ bẹ̀ mí torí àwọn ọ̀rẹ́ mi kan ni mo ṣe lọ torí ilé bíléèbì náà gidi làwọn ọ̀rẹ́ mi. àwa ni àwa ni ah, àwa lébi náà. mo ń sọ ọ̀rọ̀ fún ọmọbìnrin kí ló fẹ́ dé. owó bá lè fẹ́ jẹ alámàlà yìí. aya mi a da fún ẹ èyí ìbàjẹ́ fún ẹ. Ah, ṣé o lè máa rí kẹ́tẹ́ mẹ́nu báyìí ẹ sọmọ àtàlẹ́ tẹ̀ ìjẹba náà àríkẹ́ màlàmàlà ṣé èèyàn ló ń jẹ máa wò ń gbà mí ẹ̀rọ ìbàjẹ́ abábùsì abábùsì bẹ́ẹ̀ ni pé ilé iṣẹ́ ẹrú kí ló máa fi ṣe àwọn ló ń gbé lọ́bẹ̀ ló ń jẹun òun kò ń jẹun àyíká máa fún jẹbẹ̀ apò kò jẹ agbé síkì wà ánú òkùnjẹ síkì agbé tọ́kì ánú òkùnjẹ tọ́kì. ada fún ìjẹ́ kí eléyìí sọ pé nfa nfa mo sọ fún ẹ sọ pé mo sọ fún ẹ mo sọ fún ẹ pé gbogbo bí ọmọ àyíká ẹ bó ṣe ń gbé ṣubú ẹ kí wọn fún ẹ fún ẹ kó sáà fún ẹ mo sọ fún ẹ ẹ olùbàwí olùbàwí dẹ́ẹ̀dẹ́ olùbàwí dẹ́ẹ̀dẹ́ tó ti rí ó ti bá mi wí pé kí n má débẹ̀ mọ́ padà. bọ̀dà láǹkàrà ẹ ń sọ̀rọ̀ nísìnyí ó ń dùn mọ́ yín bó bá délẹ̀ tó ẹ̀yin ni màá wá mú o. sórí ah! nǹkan jèrè inú igbó kí n pé kò torí bọ̀ bó bá ṣe máa mọ ẹni tó máa tọ́jú ẹ darúgbó iwájú orí ló ti máa rí òun rè ẹ ṣe yanjú ẹ ṣe ẹ gbájú rí wa. ọmọbìnrin mi tó bá ṣẹlẹ̀ pé ìwọ ló máa rí. èmi ni èmi kó wa bá. òun gbọ́dọ̀ ló máa bá. gbogbo rẹ̀ èmi kó wa dá sí lọ́rùn. ilé <laughs> ló dé lọ tí ó gbọ́ àbíbí ìbúlẹ̀ wà jù. tí kò rí ìfẹ́ tí gbogbo nǹkan tó bá ṣẹlẹ̀ bá ṣẹlẹ̀ èwù wọn ló máa rí kó lábẹ́ ẹ̀yẹ́ gbàgbá ẹ̀yẹ́ gbàgbá. òṣèlú ló ń pẹ̀lú ẹ̀ ṣé o mọ̀ pọ̀lọ́ nàìjíríà yìí kàmpé ni òṣèlú rẹ mo ṣe fún òṣèlú ni mo ṣe. ṣé o mọ̀ pé àdàbí àdàfọ́ ẹ epo àríkẹ́ máa bí ẹ́ àtàrí kẹ́ máa bí ẹ ti retí nígbà tí àwọn méjìlá wà níbẹ̀ yẹn tí wọ́n fọ́ ẹ wá ẹ gbogbo bẹ́ẹ̀ mi ṣe ń ṣẹ́ lupo tí mò ń ṣẹ́ lupo ìwọ́n jamla ìwọ́n sọ pé ẹ nàríyẹ ó wọ́n ṣẹ ìwọ́n sọ pé àríkẹ́ ó ṣiṣẹ́ léru. ẹlẹ́dẹ̀ kò ní gbọ́ ẹlẹ́dẹ̀ ò lè gbọ́ èsì tó bá ṣe fún mi èmi gbọ́. àmọ́ èmi máa sọ fún. máa sọ fún. ọ̀dàlẹ̀ ni. ẹ̀rọ àti àtẹnujẹ. wọ́n bàbá mi lẹ́sẹ̀ kí yìí tù kẹ̀lẹ́ mi jáde. ẹ fẹ́ kó ẹ fẹ́ kó ẹ fẹ́ kó. àtẹ́nu àtẹ́nu. Mama, what's it? Ah, darling. Mm-hmm. It's very hard, Oh, what's in the morning? In the bed. All right. Um, Mark, would you please help? All right. ah, kí ló Show me again, darling. Hey. Kí ló dé. Ah, má sọ nínú tọ. Má sọ nínú tọ. Ọlọ ah! kí ló dé. Mo kọ. Ṣé kí ló dé? Ah, you know, you know Ah, now we're back. Kí ló dé. Ìmọ̀lá báwo ló ṣe wá ń ṣe pẹ̀lẹ́? Mo ṣe ń wò ó dẹ̀ bá mi sọ̀rọ̀. Ìmọ̀lá irú sickness báyìí rẹ̀. Mo kàn ń wò Ọlọ́run kúrú bá mi fún ẹ lálàáfíà. Ah, Gbẹ̀ngà. Ẹ káàbọ̀. Hmm, bó ṣe ń wò ní bó ṣe ń wò ní. Òmùlá, Òmùlá ṣàánú mi. Hey ọmúlá iṣẹ́ tá a jọ ṣe jẹ́ àjọ̀dún jẹ́ ilé máa ṣẹ̀ṣẹ̀ parí yìí nísìnyí ṣé o fẹ́ kún sókó bí àwọn fẹ́ ṣoògùn wo ni ah, ọmúlá ṣàánú mi. tí ah. ẹ wojú wọn ó gbéga ló ń bẹ sọ̀rọ̀ ah. kí ni a fẹ́ ṣe báyìí ẹ̀rẹ́ ṣọgbọ́n uncle Gbenga doctor ní kẹ́ ra òun bóyá ní nǹkan kan tó fẹ́ sọ fún yín tó wà very important torí bó ṣe ń wò lẹ́rìn kò sọ̀rọ̀ kò ṣe gbogbo ẹ ẹ tètè lọ rí òun ẹjọ́ Mr. Agbemiwa, eh? have your seat, ẹ eh, jókòó. She take you. A minute, please. Mo ti bẹ̀rẹ̀ yín láti ẹ̀dá rẹ̀. Mr. Gbẹ̀ngà, gẹ́gẹ́ bí ọmọ Yorùbá, because mo rí wípé and we speak the same language mo ló jẹ́ kí n fẹ́ ah, medically òfin ṣe wà ọ̀fà but I have to tell you the truth Mr. Gbenga gbogbo treatment staff pata yìí pátápátá sí ìtìyàwó yìí response tried all our best gbogbo machine ta ní ilé iṣẹ́ yìí láti fi run series of tests fún ìyàwó yìí i discover anything mo fà wò pé iye ta fi máa keep ìyàwó yìí sí yìí ó máa lọ já sí nǹkan tá a padà fẹ́ mo ṣòro pé kí n mú advice wá mi ò ní fẹ́ kẹrí mi bí babaláwo. bóyá kẹ́ tẹsẹ̀ lébi ọ̀rọ̀ yìí. kábíyèsí ọba kábíyèsí ọba irú àìsàn wo ló ń ṣe ìyàwó mi tó dé jẹ́ pé wọ́n ti ní pé hospital yìí kò sí irú àìsàn tó lè máa ṣe ọ tí wọ́n bá ti gbé ọ débi bí wọ́n ti tí tó wá ti mú táwọn dòdò ọ̀run mú ti ó ṣe wá sọkún ká tòun lípò ká tẹsẹ̀ gbogbo mi wá wọn báyìí ìwò ni wọn. jésù kristi olúwa wa àmín àmín àmín ọkọ jésù arákùnrin bí mo ti ń gbàdúrà fún ohun tí ọlọ́run ń lè ó ní agbára púpọ̀ hmm. ẹ wò mí dáadáa obìnrin tá à ń sọ̀rọ̀ rẹ̀ lọ́wọ́ ìbáyìí níbo ló wà ìyẹn ìyàwó mi ó wà ní hospital bí mo ṣe ń bá yín sọ kódà kò lè jẹ pàápàá kò lè sọ̀rọ̀ ibi tó wà yẹn ó léwu nítorí pé ohun èlò ara ẹ̀ máa mú ta fún bá jà ọ́ ogun ayé ò dẹ̀ gbẹ̀gbẹ̀ ohun èlò ara ìyàwó mi náà mú ṣé pé nǹkan ara ìyàwó mi ni wọ́n mú tó fi ń bàjá. oníṣẹ́ ibi dà oníṣẹ́ ibi tó ní ṣọ́ọ̀bù yìí dà ṣẹlẹ̀. pọ́jì kí ló dé. mi ìbá yìí lẹ́jọ́ ọ̀gá yẹn oníṣẹ́ bí mo fẹ́ rí o ó ní kó jáde sí mi. àṣírí ẹ ti tú ṣé o rí pé oníṣẹ́ bí ni ẹ. kí ló dé kí ló ṣẹlẹ̀ tó ń pariwo nu ṣọ́ọ̀bù mi kí ló tó ń lọ́wọ́ níwájú ṣọ́ọ̀bù mi kí ló ṣẹlẹ̀ sí ẹ. àṣírí ẹ ti tú. bẹ́ẹ̀ ni. wọ́n ti wọ́n tó ṣe. àgùntì ìwé ló bá ṣe ìyàwó mi tí ìwé ló bá ṣe ìyàwó mi pẹ́rẹ́ torí kíni gan ṣé torí kíni ṣé torí kíni hmm. torí kíni tí ìkókó bá ṣe ìyàwó mi tí ìkókó bá ṣe ìyàwó mi ó halẹ̀ wọn pé obìnrin máa jẹ́ kó wù kí mi kọ́ níyà èmi kọ́ ní ìyá. gbọ́dọ̀ tí ìkókó bá ṣe èmi kan fọ́nrán mi wàá mọ̀ pé ìyá kan ló bí mi kí ló ṣe é òòrè oníyàwó kí ló kọ́ tèmi pẹ̀lú ìyàwó ẹ̀ ìyàwó ẹ̀ bá tẹ̀ ẹ̀dá kúkú bá kú dànù kí ló kọ́ tèmi owó láríwó ewé ni àárẹ̀ òṣù náà ẹ kó sì wọlé kí ló ṣẹlẹ̀ ní ṣọ́ọ̀bù ẹ̀rí nǹkan kan sọ sí ìdúwẹ̀ kí ló ṣẹlẹ̀ ní tẹ́ẹ̀ ẹ wọlé ìdájọ́ fẹ́ kó bá gbogbo ayé dà sàn sẹ́yìn. bàbá mi ló yọ ẹni jẹ́ èmi jẹ́ àjọ ọ̀gá àgbà tó wà nílé. ẹ̀yin ọ̀rẹ́ ọkọ mi. àyẹ̀kẹ́ ló ta lẹ́nu. ọbẹ̀ wo fẹ́. ìjọba ìjọba àgbà wà jẹ́kí lánàá gidi ìyàwó bàbá wa àríkẹ́ tó pọ̀ sí àríkẹ́ tó pọ̀ sí. wo ẹja ẹlẹ́yà tuntun gẹ́gẹ́ bí wọ́n ti rẹ̀ lé fún wa nínú ìjọ ẹ̀yà tuntun. bàbá wa ẹ̀rọ ọ̀gbẹ́ akẹ́rọ̀ mẹ́ ẹ̀ẹ́dà mo bá káwọn òkú fẹ́rẹ́ sí jọ wà bá a fi mi mú àti ní etí sí jọ. ọba mi ta ta tọ bàbá wa ẹgbẹ́ tó mú mọ́ bàbá mi sí ayé ìgbà jẹ́ ìgbà jẹ́ ìlú ìlú ìlú ìkọ abẹ. ibi tá a dé gúnlẹ̀ sí ilé ẹ jẹ́ mú mu wá. ẹ ẹ mọ̀ kan ẹ mú mi rà ẹ fún mi ní fún mi ní kòkà kòlà. ẹni ṣúwẹ̀s bámi kó ṣúwẹ̀s ẹ mú kan tó bá tó màálù fún mi méjì sí. ẹ ẹ ṣe é sọ fún mi ẹ gbà ẹ gbà ó gbà fọmọ ẹ máa dìbò. àwọn àwọn ilé mi tó ṣe ń lu àwọn ọkùnrin mi. àwọn ọkùnrin yìí máa dìbò láyé wá. Àdìgẹ́ tó pọ̀ sí, àdìgẹ́ tó pọ̀ ẹ̀ pọ̀ sí, àdìgẹ́ tó ta ẹ̀ lẹ́nu. Ẹ máa ṣe fàájì mi. Mo ń bọ̀. Bá lókè o. Ń dọ̀ra wà. Máa mi jíkọ́ fún kókì méjì sí. Kókì méjì tán, bábà mi jẹ́. Máa wọ́jà tó bá tóbi káàkiri inú àgọ́. Ògbóni. Ṣé Tátọ̀sì? Tátọ̀sì ọ̀dà láyé wa. Lórí àwọn ọlọ́run ní ìwé ó sí gbogbo ẹ̀. Ó ṣe gbé dé bàtà ní ọ̀rẹ́ Thank you sori oúnjẹ tó jẹ mí kan four thousand eight hundred ẹ dáhùn ló kàn án èyí fẹ́ sáré ra èrè ọba ṣe. ẹ káàbí lówó èmi fẹ́ lọ rè dún four thousand eight. ṣé ẹ gbá mi? èmi náà mọ̀ pé máa gbá mi torí nínú gbogbo àwọn oúnjẹ tó wà ládùúgbò àwa ni Mayweather ah, àwa ló lórí gbogbo olóúnjẹ láti gbogbo olóúnjẹ wa ló dùn. ó yọ lóòótọ́ <laughs> kókó ni Mayweather kó bá sí wẹ́ẹ́ bá mi sàlù ó yọ lára yìí. ẹni pé kò ká kò lájà wọ́n lọ́wọ́ mi lẹ́ẹ̀kan so ẹ̀ẹ́dì mi lè pé kiri ṣẹlẹ̀ èmi mọ̀ pé ó gbọ́dọ̀ ti jẹ́ níbí wọ́n ti wọ́n bá tà sọ́yẹ̀ irọ́ bàbá bẹ́ẹ̀ máa ṣe é. bàbá kí mi ṣé ọ̀rọ̀ oúnjẹ náà sọ ni ẹ̀gbọ́n tá a lè ń bọ̀ bọ̀yìn lòun ṣé ti yé di. bàbá bẹ́ẹ̀ bàbá bẹ́ẹ̀ ẹ ẹ wílò ẹ fẹ́ wẹ́lá ẹ ẹ mo ti dé ẹ kó owó mi ní màá bá ẹ àǹtí ẹ àdìgẹ́ ooo àti gbogbo mẹ́fù five hundred fún five hundred. kí wọ́n fà ẹ fún mi ní ogún kí n máa bá tètè ṣe ti gbẹ mi. ọjà wọn ọjà wọn èmi fún ní tú èmi fún ní tú. ebi ọ̀sẹ̀ kọ́ọ̀tù ọjà wọn wọn fà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wọn fà tẹ́lẹ̀. ọ̀rọ̀ yẹn ti yé mi for the last time ẹ jẹ́ kí n ṣàlàyé ẹ̀kọ́ tí mi. ṣe rí ibẹ̀ yìí máa ń jẹun mi tipẹ́tipẹ́ ó ní pákẹ́tì máa ń jẹun ṣe máa ń jọ sometimes ten ní sọ wẹ́ẹ̀tì máa lọ change bọ́ọ̀sì kan fún ọba àdàbà ó ti sáré lẹ́sẹ̀. ẹ ẹ ẹ ẹ máa sọ ọ́ ẹ̀yin náà.

túbọ̀ wá sí. níbo ọlọ́ọ̀bì yóò já kúrò ní báyìí èyí tó ṣe la ṣì ń rántà àti ìrọ̀tọ̀ yìí kúrò ẹ̀rọ jẹ́ kó fi parí lára. dúró mẹ́. Ah, ah. kí ni ti tiẹ̀ ó dẹ fi tiẹ̀ ṣe tiẹ̀ kó má dà sọ̀rọ̀ tí ó kùn ẹ̀. kí ló fẹ́ fi ran ọwọ́ rẹ ṣe. ẹni tó nírú yìí àfi kó kú. kò síkú lójú ẹ̀ àti pé gbọ́ a ti kọ́ nípa ti ìránṣẹ́ yìí wípé gbogbo igi tí bàbá mi ti ń bẹ lọ́rùn kò bá gbìn àní a ó fa tuntun gbòǹgbò tí gbòǹgbò nítorí náà gbogbo èròǹgbà àti iṣẹ́ rẹ lórí ìránṣẹ́ yìí ó di asán lórúkọ Jésù Kristi. Ah! Thank you, Jesus. Thank you, Jesus. Thank you, Jesus. Olúwa ma ṣe. mi. ẹ jọ̀wọ́ mo jọ̀wọ́ kò ṣẹjọ́ mi rọmọlá náà ló fà á. dèbè pé yóò ra fẹ́ fa ọ̀rọ̀ yìí jà dèbè pé látijọ́ ẹ̀ tí mo ti ń bá ẹ sọ ọ̀rọ̀ yìí lóòótọ́ ọ̀rẹ́ lèmi àti ẹ látọjọ́ tó ti pé àti wúwo rẹ̀ wà bùkún kí n ọjọ́ àrùn kún sọ̀rọ̀ ọjọ́ ìjẹta mo wá nígbàgbọ́ pé ó ti wùwà mi dáadáa èmi náà ti mọ̀ wáyé mo dẹ̀ mọ̀ tí mo fi adé bíi pé ó dẹ̀ dá mi lójú pé ibi tí mo fẹ́ràn ẹ̀ dé tí mo dẹ̀ mọ̀ pé ọlọ́run bá gan kó fẹ́ràn gangan dé fún ara ẹ̀ gan tó ní ẹwà tó wù mí dé tí n bá ní ẹ̀ṣẹ̀ kankan níwájú ọlọ́run ọlọ́run á dárí ẹ̀ṣẹ̀ mi jì mí. adé pé mo fẹ́ràn ẹ̀ wọ́n lé ìbò ṣe tó yìí kó má sọ bẹ́ẹ̀ kankan lè mi responsible nìyẹn mo ò rí láìbù nìyẹn ṣàrùn adébẹ̀wé àbúṣẹ́dìgbà tí máa ń tọwọ́ lébò fún ẹni. gbẹ̀ngà irú ọ̀rọ̀ wo nìyẹn ṣé òun threaten mi ni èwo ni kò jáde sọ́wọ́ ọ̀rọ̀ mi àbí kò tọwọ́ lébò mo ti sọ fún ẹ times that number pé mi ò lè fẹ́ ẹ kódà máa wò ó tá a bá ń ju abẹ̀bẹ̀ sókè nígbàgbà ibi pẹlẹbẹ báyìí ló máa fi lélẹ̀ mo ní mi ò lè fẹ́ ẹ sórí ó fine ó ṣe é rí kò sọ́mọbìnrin tó máa rí ẹ tó máa lóhùn ọ̀rẹ́ èèyàn you're good looking yeah fine but èmi Adébímpé o kan tó máa ń wù mí lára ọkùnrin. ṣàánú mi ní ìgbà kí ni gbogbo ilé yìí náà dìde wọ́n embarrass mi nílé yìí náà sórí gbogbo òpínlẹ̀ tó kù èyí kò jẹ́ mí ọ̀nà sórí kéèyàn dọ̀bálẹ̀ báyìí lọ́dọ̀ tèmi bí pé ó ṣe press up exercise lásán lèmi máa ń kà kún profit wọn bá yára ìgbé dìde mo lè fẹ́ i'm sorry ṣé kí n máa pọ̀n ẹni mi ò ṣakọ mi ò gbéraga understand you're good looking o ní ẹ̀ náà so beautiful but yeah, sorry. àní nígbà tó mo sì mi mo ti jẹ̀yà ọkùnrin ọ̀nà ìsìlẹ̀ pẹ̀pẹ̀ bí a pọ̀ sí mi ti fìyà jẹun rí àbí ọ̀ọ́kọ́ jẹ́ pé ọkùnrin mi ti fìyà jẹ wọn torí tí ó bá jẹ mi gbogbo bí ọkọ mi ṣe ń ṣe sí mi gbogbo bó ṣe ń bí èsì mi tó ń kẹ́ mi lójú tó kẹ́ mi ní in fact tí máa jókòó tí máa wòrán mi títí náà máa wọ́n pé bí mo ṣe ṣé èmi náà ni mo deserve bọ́ ibà yìí eh? honestly gbogbo yìí ó ti fẹ́ fi mo ti gbọ́ ẹ̀ mo ti gbọ́ ọ̀rẹ́ mi jẹ́ kí n ṣàlàyé fún ẹ sórí tí ọkọ mi tó bá yẹ pé hundred thousand gbogbo owó tó wà nínú ilé yìí ó lè kó fún mi tí wọ́n máa bí mi pé àbẹ́bì tí mo ti ẹ̀ ṣe ten thousand lọ́wọ́ ẹ̀ tí má ní mo ti náà gbẹ̀kùn kò ní bí mi lẹ́ẹ̀mejì ó ti sú mi ṣó èmi lè jókòó báyìí kó má mi pé ṣó wa òkè wọ́n mo ti gbọ́ ẹ ah, kí n sọ ṣé mo kún mi lọ́rẹ̀ méjì ìwọ ló lè bá mi dúpẹ́ torí ọkọ mi ó ṣe ṣe tó bá nílò ó lè bá lórí ìjòkó wàá bá mi dúpẹ́ lọ́rẹ̀ dáadáa pé ẹ ṣé o ẹ kú tọ́jú ọ̀rẹ́ mi torí ọkọ mi ó ń ṣe bẹ́ẹ̀ mo ti gbọ́ ọlọ́run á bá mi dúpẹ́ fún wọn ọlọ́run á máa pèsè fún wọn wọn á lè máa ráyè tọ́jú ẹ̀ dáadáa adán yìí ẹ̀ á ní kí ló ní lé. ẹ eh, oúnjẹ ló wà wàá gbọ́ ò lẹ́nu yìí o fúnra rẹ ló máa wọ kitchen tó máa help ẹ because mi kí o kì í ṣàlejò mọ́ náà wàá dẹ̀ máa ní kí n ṣe lálejò o ṣàlejò dídé dé ọ̀rẹ́. ṣé wàá kà fún mi ní sọ. ilé mi ò bá mi mọ́ ò jẹun èmi ni mò ń fi pé ẹ tó pé mo ti mẹ́rin kan ṣọ̀rẹ́ láti bí ogún ọdún lọ́dọ́ ní ká ṣe ìjọba ṣọ̀rẹ́ for what tí mo ṣe ń step up ní ayé yìí àwọn kan máa fẹ́ máa draw your back yẹn ní láti drop wọn yẹn ní láti drop wọn náà ẹjọ́ ẹjọ́ mi ni náà if not ọmọ wa sílé màbá mi sọ rubbish for what idiot. Rọmọlá ṣé torí Gbénga ló ṣe ń halẹ̀ ló ń fẹ́ fún mi pariwo tó tó yẹ. ṣùgbọ́n ipò tí máa ṣe ti pé I don't like it I want to put a stop to it today. Ah! ẹni tẹ̀ tí bá sọ ọkọ mi mú ẹyọ tí wọ́n mi tí bá sọ ọkọ mi mú ẹyọ tí wọ́n mi kí ló ṣẹlẹ̀ ọkọ mi ni nà ó ò lè máa bu ẹnu àtẹ́lù bẹ́ẹ̀ nà ó it's not done anywhere ọ̀rẹ́ mi ni wọ́n jẹ́ nà ó ò lè máa sọ ọsẹ ọkọ mi ẹni àwọn for what. ní gbẹ̀ngà onímẹ̀ka tẹ́mi mọ̀ yóò lè go. gòdẹ̀ tó bá jẹ́mi dákọ́ tó bá pẹ́ ẹ̀ẹ́ eh, eh, ti máa ń tẹ́lẹ̀ tẹ́lẹ̀ so ó ti tó tẹ̀lé òfẹ́ and so what. olúwa gbẹ̀ngà ti tèmi ohun èmi ohun lèmi ṣe fẹ́ so kò sí ètò kọ́ńpẹ́ gbogbo wọ́n bí tó fẹ́ máa sọ yẹn don't you dare go there don't you dare má ti try rárá má jọ orí ẹ pé o torí ọdún mo bẹ̀ ni torí torí ọkọ mi mo lè mo lè mo lè bá ẹ délẹ̀ ah, mm-hmm. yes o ti máa ṣe tipẹ́ kí tó sọ̀rọ̀ pé wọ́n wá ti wọ́ mi kí tó lè wá ti wọ́ mi wọ́n dat kí nìyẹn ẹ eh? ebi mo ebi mo kọ́ báyìí ni ẹ eh? eh, yes na o yẹn lè máa ṣe bó ṣe ṣe kó lọ́kọ ni. ọmọláyé yes ṣe bó ń gbé wọn gbé wọn jùlọ èmi ò dá tó ìmú fáìtò ìfáìtò èmi ni kìnnìkan kìnnìkan wọ́n jẹ́ ìsọ fún ẹ gbogbo bó ṣe ń ba lọ ìwà láìtàláì tó bá gbọ́ pa òjò ló ṣé wọ́n ilé rẹ̀ kọ́ mọ́ ni gbogbo ètò gbogbo àwọn tó fẹ́ kó fẹ́ o ti fọ́n ṣàlè jọ́jọ́ lọ́jọ́ jòjò tó má sọ mi bí mo ṣe dà mo bẹ yẹ́s má sọ mi tó bẹ́ẹ̀ lẹ́nu kóòdù ẹ̀rù mi ó ti ẹ̀ tó bẹ́ẹ̀ wọ́n máa pọ̀ pu ẹ̀rù tó bẹ́ẹ̀ ó lè lẹ́nu kóòdù ẹ̀rù mi òun ló gbọ́ yẹn ọkọ tèmi lé ọkọ tèmi lé lébi tí mo fẹ́ jọ̀kọ́ sí ibi tí mo fẹ́ pa sí lélẹ̀ so gbogbo gbogbo ọgbọ́n tó ń da kókò dá wàhálà rẹ̀ kò lè possible kò lè work. Rọmọlá èmi ló sọ gbàdúrà ọ̀rọ̀ tó tó yìí sí kí la gbé kí la jù lórí ọkùnrin tó rí gbẹ̀ngà ni wọ́n ṣe sọ̀rọ̀ sí mi torí mi ò rọ́kọ fẹ́. ẹ jẹ́ ẹ̀kọ́ náà ẹbí náà ti máa ṣe bọ̀ ìní ìmú àkọ́ fún ẹ. ó máa tẹ lónìí nínú mi tó bá kọ nínú màá lù ẹ. àjọ lu àwọn press lórí ọkọ mi yes. wàá rántí ojú ẹ. jọjọ jọjọ jọ èmi ni wọ́n. ẹ̀rọ ẹ̀ ṣe wọlé bọ́sì tó bọ́sìtà kí ló dé kí ló dé bọ́sìtà ní mo ní gbogbo wa wèrè yìí kó lọkọ kó o mẹ́rin tàbí máa lọ jọ kó o fún mi jọ wà á get out kó o fẹ́ ṣe fún mi jọ mo mọ bá yí ẹ̀ jẹ́ mi kí ló dé gan kókó sì lọ jọ kí ló dé kíkí ah! ni mo rà ánú gbà ẹ mo fẹ́ sọ mi dá bí mo ṣe dá kí tó sọ pé ọkọ mi gbúrú láti wọ́ mi kí ló láti wọ́ mi kí ló dé. Eh, ṣé pé Rọ̀mọ́lá sọ̀rọ̀ tó tó yẹn sí i. Ah, ó sọ ọ̀rọ̀ sí mi débi pé ẹsẹ̀ mi wọlé gbùrùgbù tó bá ń gbọ́ ẹ̀ sí United òun ni Rọ̀mọ́lá ràn mí lọ. kí ló wá ṣe. ọ̀rẹ́ kò jẹ́ ká máa bí Ọlọ́run kọ́lọ́ má jẹ́ kí tiwa bá wa débi pé ọ̀rẹ́ ló máa máa bọ́ṣọ sí wa lọ́rùn tó máa máa fún wa bàtà tá máa tó máa máa gbé wíìgì lé wa lórí tàmá tó tún máa máa fowó sí wa lápò ọ ọmọ tó tiẹ̀ wá dùn lójú tí òun lábà tẹ̀ máa sọ̀rọ̀ sí mi àwa jẹ́ torí Gbénga ó gbọ́kọ mọ́ mi lọ́wọ́ tán ó tún sọ fẹ́mi pé mi ò rí ibi jókòó sí Gbénga ká pé ẹsẹ̀ méjì báyìí ló máa fi ń kúnlẹ̀ fẹ́mi arúgbó àtẹ̀mí ni Gbénga kí má ì tí délé eh, Rọ̀mọ́lá ni Gbénga ṣe gbà o gbẹ̀ngà ṣàwo ètè òun yìí gbẹ̀ngà ló bóun kùn o irun ojú òun òun ló bóun fa o mọ́tò yẹn kí gbẹ̀ngà tó jáde ló ti bóun nù ilé kan owó orí tébù yẹn gbẹ̀ngà ló. ìfẹ́ máa yí ikú rẹ̀. ọ̀rẹ́ mi bí kí n lọ larí mọ́ọ̀gì bó ṣe máa ń bá mi sọ nìyẹn àbí kí n bínú báyìí kí n bọ́ síwájú tírélà ni ohun mi kì í kọ lẹ́kọ̀ọ́ o gbàmú ẹ sọ fún ẹ mo sọ fún níjọ́ tó lọ́ọ́lì mi mo sọ̀rọ̀ kan fún mo ní ọjọ́ òní yìí kó lọ kọ́lẹ̀ nítorí pé kí ni a gbà mo fẹ́ kọ́ ọmọ òṣì yẹn lẹ́kọ̀ọ́ fẹ́jẹ́ kó yẹ wípé ẹran ta fà báyìí ta fà ta wọ́n yíwọ́ ta bá ta lẹ́jú kọ̀kọ̀kọ̀ tí ọjà òun náà pè ní lọ́mọ. dúró rẹ̀ ṣé àwọn wíìgì pẹ̀lú aṣọ tó ń fún ẹ ṣé ìkan wà tó ìtì lò níbẹ̀. báwo la ìfẹ́ ṣe. ìyẹn gógó la máa fi kọ́ lẹ́kọ̀ọ́ ṣé bó ní wọ́n fẹ́ kọ́ lẹ́kọ̀ọ́. Hmm, àwọn mi wà ṣùgbọ́n ó ní wíìgì kan kò tọ́jú ẹ̀ mi tí lò mo fẹ́ lò ń jọ bẹ́ẹ̀ dẹ̀ mi. òun máa lò wọn gbọ́ngàn ló máa fi ṣe nǹkan tó máa fi ṣe. ẹ ọ̀dọ́ ọ̀nà mo ti sọ fún un wọ́n ní kó lọ kọ déètì ọjọ́ yẹn lẹ̀ bá a gbà pé màá jẹ́ kó yẹ wípé wọn kì í sọ̀rọ̀ sáadé mi pé bẹ́ẹ̀ yẹn. ṣé bí wọ́n ti sọ bẹ́ẹ̀. ọlọ́run ṣe o ọlọ́run tó jẹ́ kó di ẹrù tí òun ṣe tèmi mọ́ mi lórí ọlọ́run mo dúpẹ́ o kò jẹ́ kí n gbẹ̀gbà ti àdúrà ah, ọlọ́run ọlọ́run ṣe o. Ràgbéǹga báwo wá ni ti arábìnrin ṣe jẹ́ nínú ọ̀rọ̀ arábìnrin yìí ni mo rò ṣe ìyàwó mi kò tẹ́lẹ̀ tẹ́lẹ̀ rihanna sọ̀rọ̀ ẹ̀ ó ló máa ń bá ìyàwó mi ṣe rú ó ní mú bọ́rọ̀ pé àwọn ọlọ́wà ń ju ọ̀rọ̀ ìyàwó ni kódà kan mo rò pé nǹkan ló fi nǹkan kan ọmọbìnrin yìí tó sájáde yìí ni kéde máa wọ ọmọbìnrin tó sájáde yìí tó káyé o ọ̀rẹ́ tí mo ti mọ ìyàwó mi ni o gbogbo bí ìyàwó mi ṣe wà lọ́sípítà olójókòó tí o inú máa jẹ o. wẹ́ẹ́ adúpẹ́ lọ́wọ́ lọ ibọ arábìnrin. ṣe rí nígbà tí wọ́n wá láì tí kan tí wọ́n paná mọ́ mi ní ṣọ́ọ̀bù ó ní ara ah, ẹ̀ eh, rọ̀mọ́láwò ìyá so i was like kémi náà ti gbégbèsè tó nípa olórí ẹ̀ òun ló jẹ́ kémi náà ṣe wọ́n ọkọ tí mo ṣe ọ̀pọ̀ àti ìgbọ̀ ẹgbẹ́ mi ẹ̀ṣọ́ lóhùn bẹ́ẹ̀ ṣe máa rà mí kalẹ̀ fún mi ṣe wọ́n sáré wá báyìí ṣe rí ìwọ̀n ó ti tún ní mo fọ́ ara mi mo fi fa wàhálà síra mi lọ́rùn báyìí mo lè ti gbà àmọ́ bẹ́ẹ̀ ṣe máa yọ mí kù gbogbo rògbòdìyàn ìwọ̀n mo torí ẹ̀ wá báyìí ẹ ṣàánú mi. say that realize ẹ fọkàn yín balẹ̀ ìdínà siratal mustaqim àfinimọ̀nà lọ́lọ́wọ́n ọba ọlọ́run ti gbogbo àwọn gbogbo ń tó bá wà ní ọ̀rọ̀ yìí gangan ní kẹ́ fa ìwà ní kẹ́ sàlàyé fún mi ṣe ti gbọ́ ìfọkànbalẹ̀ kí ló ṣẹlẹ̀ gangan. ọ̀fọ̀ ẹ̀wọ̀n mo ní ọ̀rẹ́ kan ṣé irú rẹ̀ nìyẹn ó mọ̀ wọ́n ṣe lọ́dọ̀ mi lótìtọ́ mo ṣàyẹjúrò sọkọ ọ̀rẹ́ mi yìí ẹ̀ẹ́kẹ́lẹ́ ọmọ wo ìṣòro lómi ní tilẹ̀ tí ọlọ́run kò rùn mí lọ́kàn láti wò pé mo fẹ́ gba ọkọ ọ̀rẹ́ mi àwọn oníkẹ́lẹ́ tó ti wá pariwo lé mi ní ṣọ́ọ̀bù pé kí n fọkùn sílẹ̀ ni mo ti rọra jáwọ́ níbẹ̀ pé wọ́n ọlọ́run àkókò ṣe tèmi náà kò dẹ̀ pé kò jìnnà ẹ̀ òun ló kọ ètò sáyé wa bá mi ló sọ fún mi wípé ara ìyàwó òun ò yá òun ìyàwó òun ò dẹ̀ gbọdọ̀ kú sípò àìsàn tó wà pé tó wà fi lè kú síbẹ̀ pé ẹ̀ a jẹ́ pé wọ́n bá mi fa wàhálà ewu afá ó dàwọ́ sọ wípé bó ti lu nǹkan rẹ̀ ìmọ̀ òde ṣe wà iwájú ọlọ́run àti iwájú ọmọ ènìyàn tábọ̀dọ̀ kì í jẹ́ ewu mi ò tiẹ̀ lọ́wọ́ nínú gbogbo kan tó ń ṣẹlẹ̀ sínú ìgbésí ayé ìra rẹ̀ bí ṣe mo wá gbà mí tí ayé ò ní jẹ mí gbé òun ní kí ṣàánú mi. ṣe nígbàgbọ́ wípé kò sí ìṣòro kan tó gbàgbàgbà tó kọjá ọlọ́run. ewu afọ mo nígbàgbọ́ ènìyàn fa iṣẹ́ lè ní ilé ìwòsàn máa jẹ Ǹjẹ́ mú kọ́kọ́ mú? La ilaha illallah. La ilaha illallah. La ilaha illallah Muhammad Rasulullah sallallahu alaihi wasallam. Allahu akbar. Allahu akbar. Allahu akbar. Allahu akbar. Ṣé ah! dárí Anas? Inú istiyara wọ́n ti lu kala rẹ̀ lóòótọ́ ni. àbá ah! mo sọ bẹ́ẹ̀ náà ó sọ ó sọ àbá ewu ìtìlẹ̀ tó lówó ló ń gbọ́ ẹlẹ́dà tí inú dé rí ìwú ah, ní ìkókó ṣe kò pẹ̀lú ọmọbìnrin ẹ gbà mí. ẹ wò ilé àpá làwà yìí èyí ò kí ń parọ́ tó bá ṣe pé ẹ̀ mọ̀ gbọ́ngàn pa ẹ̀ ní ẹ̀ má kankan pa ẹ̀ àmọ́ <laughs> bẹ́ẹ̀ bá fi ojú kékeré mú ọ̀rọ̀ yìí ibi tá a lérò ibẹ̀ ló dá sí. àmọ́ níwọ̀n àgbà àgbà tẹ́ ti tọ́ ọlọ́run wáyé tó ń ṣe dáadáa nílẹ̀ ẹ wò wòlíì ọ̀túnla ẹ padà wá nígbà yín ṣètò ọdún kékeré kan mo ṣe mọ̀ pé inú ọlọ́ ọlọ́run inú ọlá nàbí wa kápá inú ọlá àbá mi sùn fi kàkó àmì ẹnu láyé ọlọ́run gbàdúrà dáadáa ṣe é fọkàn ní balẹ̀. ẹ ṣe ọfọ táwọn obìnrin pẹ̀lú ìyá mi tó ẹ mú iṣẹ́ rí nù ẹ pẹ̀lú gbogbo bẹ tó ṣe máa mi ṣọ́ra di ọjà mi ẹ má wọ ewu má kò wá dúpẹ́ ṣáà ni ẹ ṣe ti gbọ́. ẹ ti ká fún gbogbo ẹlẹ́gbọ̀n lọ. ṣe rí àwọn tó ti mú fún yín ẹ gbìyànjú ẹ jẹ́ kó kàn láà tó kala àgbàdà ń bọ̀ hàn sallallahu alaihi wasallam ti tẹ̀ wọ́n hàn kò sí kò sí. kí kò ṣàjẹ́ kala bó kala Eh, kini ẹ kí ni inú ni mo wá ń gbé bọ ìgbé kí n tó tẹ̀lé ló fún kárẹ̀ ilé ìyá nígbà tí mo lò fi ṣọ̀tà kí tí mi ò dẹ̀ gbàdúrà pé kí tiẹ̀ náà bàjẹ́ ẹ bó tẹ̀ wulẹ̀ ya mi lù mo ti tọrọ darí jẹ́ ẹ̀ṣẹ̀ yédè ti lọ nìyẹn bí a bá sọ mi bẹ̀ wọ́n kí gbogbo ilé ìtàn síbí ìbàyẹn jọ. Well, bí ó ti jẹ́ pé ẹ̀yin náà ti rí i pé ohun tẹ́ ẹ gbé wá a lè mọ́ ara ìránṣẹ́ yìí ti yá arábìnrin God bless you ẹ̀rí èṣù ti kò fún láyé fúnálẹ̀ nìyẹn ogun tó dẹ̀ ti ṣẹ́ lórúkọ Jésù kò ní gbórí mọ́. àmín ìṣẹ́wọlẹ̀ ló máa jẹ́ ẹ̀yin náà súnmọ́ lọ́rùn dáadáa ẹ̀sìn sọ́kàn. ṣòbójúmu ọba ẹ ọ̀dàlẹ̀ onílé ipò tiẹ̀ lẹ́yìn ṣòbójúmu ṣọ̀dánù ṣọwọ́ta bẹ́ẹ̀ ṣòbójúmu ọba ẹ ọ̀dàlẹ̀ onílé ipò tiẹ̀ lẹ́yìn ṣòbójúmu ṣọ̀dánù. ọlọ́run gbà wá o lọ́wọ́ àwọn ìka ènìyàn wọ́n bá tọmọ lọ́mọ jẹ́ wọ́n fi tún tí wọ́n ṣe kàlàyò ayé òfẹ́ ní ìgbọ̀rọ̀ orí ẹni ló yọyọ. ìmú níkà ìmú máa níkà o ìmú burú ọjọ́ ẹ̀kọ́ òrùn àṣẹbí ìmú níkà ìmú máa níkà o ìmú burú kò jẹ́ àlóòrùn àṣírí. àdúrà ga ọ́ ara yá fún gbogbo ẹni táyé fọwọ́ sí lára òpàdé ọlọ́run wa dábì padà sórí onílé yàrá yá dáadáa ìmú níkà ìmú máa níkà ọ́ ìmú òru kò jẹ́ máa ṣe ni ìmúníkà ìmúmáníkà o ìmúgbòrò kò jẹ́ àgọ́ olùwàṣẹ́bí. ta ló wà níbi ọ̀rọ̀ àwa ò mọ̀ o ta la ṣe bàjẹ́ tó ń tapà sínú ìmọ̀lẹ̀ léèyàn mú ló wà níbi ọ̀rọ̀ àwa ọ̀hán o tá a ṣe bàjẹ́ tó ń tapà sínú ìmọ̀lẹ̀ gbẹ̀yàn mú ọlọ́run wá mọ́ ìmú níkà ìmú máa níkà o ìmú burú kò jẹ́ agbóhùn àṣírí ìmú níkà ìmú máa níkà o. ao ar.